الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر المصلين السلام عليكم ورحمة الله وبركاته اليوم يوم السابع من شهر ذي الحجة òní ni ọjọ́ keje nínú oṣù Dhul Hijjah ayyaman ma'lumat gẹ́gẹ́ bí olúwa ṣe sọ pé àwọn ọjọ́ kan báyìí tá a mọ̀ náà ni o ọjọ́ tó jẹ́ mímọ̀ إشارة إلى قلة عددها kọ́mọ ènìyàn fi mọ̀ pé àwọn ọjọ́ yẹn àwọn ọjọ́ tó kéré ni kọ́dà nínú oṣù wẹ́rẹ́wẹ́rẹ́ ó ti dá méjì ó ti lé ní dá méjì ó ti di àti wà lọ́jọ́ keje báyìí ó lọ́jà máa bẹ lórí dáadáa ọ̀la níjọ́ kẹjọ ọ̀túnla níjọ́ kẹsàn-án sàmọ̀ síjọ́ àrọ́fà kó tó di ọjọ́ ọdún gangan àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí náà ni nínú àwọn àkéèsì tí àǹdàràdó níbẹ̀ níwọ̀nba nípa tó lọ́mọ àwọn ọjọ́ yìí òun náà ni. ahkamu al-udhiya ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè tí ó yẹ ká pe àkíyèsí sí òun náà láti pe àkíyèsí sí bóyá kàn kó abala bí abala kan àbí méjì àbí tí Olúwa bá ní káràtì níbi àwọn ìdájọ́ tó jọ mọ́ ẹran pípa tó jẹ́ràn léyà pápá jùlọ bóòlù la ń pa ẹran yìí tí ó fi di àtẹ́wọ́gbà níwájú olúwa àkíyèsí ti lọ ìbẹ̀rù ọlọ́run náà ní kókó àníyàn dáadáa nínú ẹ̀ òun náà ní àkíyèsí ta pè lánàá pé èyí tó dáa jù kò jẹ́ pé ẹni tó lẹ́ran gángan òun ni kọ́ pa á kúrinlẹ̀ nínú ìṣe òjíṣẹ́ ńlá Muhammad aleyhi salatu wa salam ànábì yẹn pa ẹran fúnra rẹ̀ àwọn sàhábà kanu yakhdumuna an-nabiyya sallallahu alayhi wa sallam wa yatasabaqun fi dhalik báwọn sàbẹ ṣe gbìyànjú pé à ah, kí lóò ànábì fẹ́ ṣe ó ṣe ọlọ́run kí lóò fẹ́ ṣe ṣé ká ni ṣùgbọ́n tó bá ti rí i wípé anabi fẹ́ bá ṣára nǹkan anabi fẹ́ ṣe nǹkan fúnra rẹ̀ yóò ti yé wọn ìgbé àdínkà yìí àbó ní ṣe pẹ̀lú kí n ò ṣe fúnra eléyìí wọ́n ibà yẹn ṣe gẹ́gẹ́ bí píríncípù kan nínú ìmọ̀ ẹ̀sìn wọ́n ní láì sáárọ̀ filkurba èyàn kì í fi nítorí ẹ kó ṣe é lẹ́gbẹ̀ẹ́ à ọ̀dà mo yọ̀ǹda kò sí yọ̀ǹda níbi nǹkan tí èèyàn bá máa fi súnmọ́ lọ́hùn nísìnyí kéèyàn dé mọ́sálásí kọ́ ọjọ́ òun ló dé ó láǹfààní láti tò síwájú. Si kẹ́nìkan ti wá wọn sá fún yẹn kẹ́nìkan wá dé kó wá ní ẹ mọ̀ bọ́ ń bí ẹ mọ̀ bọ́ ń bí kò sí ẹ mọ̀ bọ́ ń bí yìí o níbi iṣẹ́ rẹ̀ yìí gbogbo wa náà làjọ ń jó wèrè kárí torí pé ètò sísáfù wájú ẹ̀sán rẹ̀ yàtọ̀ sí sáfù tó tẹ̀lé bẹ́ẹ̀ ni kí ẹ fẹ́ sálù àlá kọjá pé omi tí èèyàn rí láti fi sálù àlá kò ju nítorí ètò yẹn kan lọ àwọn mẹ́rin làwọn wà níbí ẹni tí wọ́n kọ́kọ́ rómi kí èmi ti rómi wọ́n ti fẹ́ gbé hàn dúró àwọn mẹ́ta yòókù wá ní omi wọn kan ni wọ́n ti lọ pọn mi wá táwa yòókù fi sàlù àlàyé ní sòrò ẹ̀yin wá lu eléyìí ẹ̀yin wá lu eléyìí báwo ìwọ́n tó ti rí ìyẹn mo máa sàlù àlàyé láì sàárọ̀ fìlkùrùbà tó bá ṣe pínpín torí pé wọn kálukú fẹ́ jó wèrè kó bá jàmá yìí wọn ò ní retí pé àwọn mẹ́ta kan bọ̀ ẹ̀já dóde wọn àwọn ìsàlù alákọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìtafẹ́ pàkíyèsí sí lábala eléyìí òun ni pé ìgbẹ́nu àwọn ẹni rí tí wọ́n ti lọ gẹ́gẹ́ bí hadithu Jabir ó witness bẹ́ẹ̀ náà ni hadithu al ibn Azib bẹ́ẹ̀ àdìsí yàwó Aisha radiyallahu ta'ala anhum jami'an àdìsí Anas gbogbo àdìsí ló sọ pé ànábì dú ẹran rẹ̀ ó dú àgbo rẹ̀ ó dú kódà ń jọ́ mi wàá tún ṣàlàyé irú ìran àgbo yẹn àdìsí bàrà ọba rí àgbo ànábì yanzuru fi sawad wa yabruku fi sawad wa yamshi fi sawad ìyẹn ni pé dúdú ìbẹ́ǹbì kún ẹ̀ ń bá fẹ́ ṣe kí dúdú ó tún wà níbi àgbo white nítòótọ́ àmọ́ ní dúdú lójú ó ní dúdú níbi ó tún ní ó tún jù wé ẹ̀ wọlé yìí ó ní ntọ́badé nínú sẹ̀ríà ọlọ́run tọ́ ntafẹ́ pàkíyèsí wọn ní ó ṣe ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó kírun tán báyìí ó wá du ara rẹ̀ kọ́dà ó tún wá gbé ẹsẹ̀ lé òun nìkan náà ni ó ń ṣe ọlọ́run náà ló dẹ́ran dùbúlẹ̀ kò sí kọ́lá àdìsí ya wá ṣá ọ̀là nàbí wá ní halumi bimudia bá mọ́bẹ̀ ọ̀yà pọ́n ìṣàríhà báyà pọ́n kó mú ibi òkúta yẹn wà mú wa olóńṣẹ́ ọlọ́run wa gbà mú ọwà fi ọrùn rẹ̀ báyìí lẹ́yìn ìgbà tó gbé ẹgbẹ́ rẹ̀ dùbúlẹ̀ ní apá òsì ó sì dájú ẹ̀kọ́ kébìlà ó sì ní bisimilahi wàláhu akbar hada anni wa amman lam yudahi min ummati anabi ó sì du tafẹ́ pàkíyèsí sí bí òun ni pé bá anabi sàṣẹlẹm wà lẹ́dí bá aṣara ẹ̀zábùrì bí nàfṣì nafsihi òun ló du ẹ̀ràn ìfúnra rẹ̀. ibẹ̀ làwọn olùmọ̀fin ní èyí tó dáa ju ẹni tó lẹ́rán òun ni kò dù kọ́dà àrí nínú àwọn sálàf gẹ́gẹ́ bí abu musa al-ashari gẹ́gẹ́ bí al-musayyib ibn nafi' wa jama'a àwọn ọmọ wọn lóbìnrin àwọn ìyàwó wọn ó gbọ́ bẹ̀lí wọn lọ́wọ́ ni ẹ̀yin náà wá dùn kàn yín ẹni tó lẹ́rán ní dúró àwọn tó gbọ́ yé dé lẹ́bù yẹn ìpè nkálukú kó dú tiẹ̀ kó sábà dú tó túmọ̀ sí pé obìnrin náà lè ṣe kíni o ó lè dúnran atúnrọ́rọ́ àwọn olùmọ̀kan alimam Malik kẹ́rì àdàrík ẹ̀yin obìnrin tí obìnrin fẹ́ fẹ́ràn dúdú ṣe gbọ́dọ̀ ẹdúlẹ́gbẹ̀ẹ́ kan wọ́n bá yín ju ibẹ̀ làwọn ti tún lọ sí pé ọ̀dà tí wọ́n bá báyàn dùn náà ẹni tó lẹ́ran kọ́ wà ń bẹ̀ báyìí kọ́ máa gan ní ẹ̀ ṣùgbọ́n ògbélé yìí kọ́dí ẹ̀ tà á tà ó lè le kó difficult tí owó mìíràn ní ọ̀yá kálukú tú jáde pàápàá jùlọ pẹ̀lú àwọn àwọn àṣà bóyá family house apẹ̀rẹ̀ àjèkì nígbà wọn ẹ̀rọ ti lé yàrá ẹ̀ fàlájà wà kọ́ ayọ̀jú tẹ̀lé yélépo yélépo ẹ̀yìn ẹ̀ máa bọ̀ wọ́n ti fẹ́ dún ẹ̀yìn gbọ́dọ̀ fẹ́ tẹ̀yìn ọ̀dà lágboolé àmọ́ kí ni ó ṣẹlẹ̀ ẹ máa ti kẹran jọ àti mọ àwọn tó gùd níbi ẹran dídì náà sì lẹ́kọ̀ọ́ ẹ̀ ìyẹn yóò máa jẹ́ nígbà bí atawkí wọ́n ti gbéṣẹ́ yẹn lé ẹnìkan lọ́wọ́ àbáwọn kan tún odò ṣùgbọ́n ìtọ́ dáa jù òun náà ní eléyìí so èyí ń jẹ́ gẹ́gẹ́ bí àkíyèsí bó la ṣe ju ẹran yìí bá a ṣe gbọ́dọ̀ dá dùbúlẹ̀ ẹ̀kọ́ tó rọ̀ mọ́ níta gbọ́dọ̀ wí apàkíyèsí si gbogbo eléyìí ilana ọ̀rọ̀ kan wọn bẹ tààrà yẹn ìrántí bóyá àpadà sọ bí ọ̀dà nísìn kí yẹn bá fẹ́ pa màlúù aláṣìlù fún màlúù náà ni ká dú òun náà ká dú òun náà títẹ̀yẹ pé a rí inú àwọn olùmọ̀tá ní ìyẹn lè gún òun náà àmọ́ àìgún màlúù àádú òun náà làkúnmí làádú àáfọ̀n làágún ó sì níbi ó ṣe ṣe bí ó ṣe ọwọ́ méjèèjì rẹ̀ àtẹsẹ̀ bí ó ṣe wà kó tó di pé wọ́n ó gùn ṣe bisimilahi allahu akbar tẹ́jẹ́ rẹ̀ ọmọ túlẹ̀ báyìí tọ́ nípa ti màálù abirankumi àsọ wípé ìdárúkọ pé ẹran eléyìí ẹran tèmi rèé o mo sì pa fúnra mi àtàwọn ará ilé mi pé yìí ó dáa bí yẹn bá wí àmọ́ kìí ṣe dandan kìí ṣe dandan lábẹ́ eléyìí èèyàn méje wá dáwó kò nídìí à ń kọ́ lé àti wá dẹ́ràn dùbúlẹ̀ àwọn olùgbé tán bàbá aláàgó ádá án bàbá aláàgó ádá án bàbá ádá án ọ̀rẹ́ mi tó wà ní ọwá èèyàn wá mọ̀bẹ̀ lọ́wọ́ ọwá dẹ́ràn dùbúlẹ̀ ìwọ̀n kò nídìí gbogbo eléyìí so bí èèyàn bá ti ṣètè kìíní torí pé èyí tó gbogbo la yakhfa 'ala Allahi shay'un fil ardi wala fis samaa kò sí nítorí pamọ́ fọlọ́ kò sí níbi kí n yà máa ka àwọn tẹ́lẹ̀ máa sàn já káwé náà ní tọ́ àní sọ pé torí pé àkó sí nǹkan tá a lè fi bí dànù àmọ́ bí ọba wí ṣe wọ́n ti wá dẹ́rẹ́ dùbúlẹ̀ kọ́ wá dání ọmọ wa ka àwọn orúkọ torí kíkà yìí yóò fẹ́ tó lájì sọ́ra tó fàtíà tí yàn bá rọra sòkè wá ní èèyàn dẹ́ran dùbúlẹ̀ tí wọ́n jẹ́ wọn ka kìíní yẹn àwòrán yẹn kò bá a mu sòlù fi jẹ́ pé kò nẹ́sẹ̀sírì ṣùgbọ́n tá a bá rẹ̀ ní tó sà té pé ẹ sábà mi dárúkọ tèmi bẹ́ẹ̀ bá dákọ tìyín èèyàn sọ pé ó lẹ́tọ̀ ó lẹ́tọ̀ àmọ́ kò yẹ ẹlẹ́dàmù kéèyàn dárúkọ nígbà tí èmi mo lélẹ́yìí àbí nǹkan kan àníyàn tó wà lẹ́mìí ẹni tó fẹ́ dù ó ti dá lójú wípé àwọn lágbájá yìí ni wọ́n ní eléyìí nínú àkíyèsí òun náà ni ọ̀rọ̀ mìíràn nípa tó ní ṣe pẹ̀lú famine al àwọn àsìkò kan bẹ bí ọdún méjì sẹ́yìn mọ̀já àṣẹlẹ̀ nínú ìlú wa yìí ìyẹn ni pé ìyàn bí ọdún méjì sẹ́yìn nǹkan le nǹkan wọn kò sówó nǹkankan ibẹ̀ ni irú ọ̀rọ̀ báyìí ti lè jẹyọ jìsínà èèyàn lè wà ládùúgbò kan kó jẹ́ pé ó pè èèyàn bá pa ẹran ládùúgbò yìí èèyàn dá wa lálẹ́ o pé kankan mú owó ẹran yìí kò fi ṣe sàárà àbí kéèyàn ó béèrè pé nínú kó òun fowó ṣe sàárà òun lówó ẹran tòótọ́ bó tó wò bẹ̀rẹ̀ àwọn tó ń bá ní kó òun fáwọn èèyàn lẹ́ran gan kí ni wọ́n rìn wọ́n ti jẹ́ tán èmi ẹlẹ́ẹ̀kejì ẹlòmíì gan ò ní appreciate anítẹ́yìn ọ̀jẹ̀ tẹ́bí yóò jẹ àmàlà kó tó rí ẹran fi kó tó fi ẹran jẹ àbẹ̀rẹ̀ yóò yàn ni àtàwọn oríṣiríṣi ìròrí tó lè wáyé lábala eléyìí ọ̀dà ìjó owó ẹran léyà òun rè òun ní kápá jóun lè pín owó yìí bainal fuqara kó ń pè fáwọn tálíkà ọ̀rọ̀ yìí a máa jẹyọ nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ṣùgbọ́n èyí tí ní sókè ni pé ọ̀pá ẹran léyà yìí ó lóore ju kó mú owó yìí kó fi ṣe sàárà fún tálíkà lọ kí nìdí ìdí alákọ̀ọ́kọ́ ni pé ìpẹranléyà ó tayọ pé wọ́n fẹ́ jẹran alẹ́ sìn ní ìdárúkọ ọlọ́run ọba ní ìrọ́kọ́tò dámù ìtẹ̀jẹ̀sílẹ̀ yẹn nítorí ọlọ́run ẹ̀sìn tó tóbi wájú ọlọ́run yóò dárúkọ ọlọ́run ó tún wá gbé pé a nínú ọdún lélẹ́yìí inú ọdún tí yẹn gbọ́dọ̀ fi ṣẹ̀ríà nǹkan yẹn yẹn gbọ́dọ̀ jọ hàn bákan náà kéèyàn wá du ẹran yẹn lásìkò ẹ kó fi ṣèjọsìn fọlọ bọlọm bá kẹyàn kó wá ṣe sàárà lọ́tọ̀ fáwọn tálíkà bó bá lágbára ẹ yọba wá lágbára ẹ èyí tó lọ́lá jùlọ ni pé kó pa ẹran yẹn kó sì ṣébi ṣẹríà torí pé ìdàkọ́jú kámẹ́lẹ́kùn bí Rasulillahi uswatun hasana àríkọ́ṣe dáadáa ìbẹ́ nínú ìlànà òjíṣẹ́ ńlá Muhammad a rí nínú àwọn olùmọ̀ táwọn òpin náà kọ́dà ń bẹ́nu àwọn sàhábà rẹ́bì Bilal lóun lówó ẹran àmọ́ nǹkan ebi ń pa àwọn òun ẹ̀rọ àpín owó ìfáwọn èèyàn ni ṣùgbọ́n léyìí qawlun marjur ọ̀rọ̀ tí kò tẹ̀sùn wọn ni ẹ̀rí ó fi jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ni wọ́n lọ pé rárá kí wọ́n pa ẹran yẹn ni nínú àwọn àkíyèsí òun náà ni ọ̀rọ̀ nípa kọjá pé ẹran ilé yẹn kọ́kọ́ jẹ ọdún eléyìí náà ìlànà òjíṣẹ́ ńlá Muhammadu ni òun ló fi tọ́ súnà èèyàn gbà wẹ̀ lọ ìdì ni o ìdì rẹ̀ abáhà èèyàn ní ti jẹun èèyàn ní jẹun èèyàn lọ ẹ̀ẹ́dì tí wọ́n ti kí ẹ̀ẹ́dì tán ní kété tí ti dùn án kọjá pé ẹran yìí ni èèyàn kọ̀kọ́ jẹ lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ tí wọ́n bí gògóńgò òun náà kọ́kọ́ gé nǹkan wọn á sun níbo míì rárá nǹkan nù ni ẹ̀rí lọ́dọ̀ tí wọ́n ni o ọ̀gbọ́dọ̀ lọ wọ́n sáré fa àwọn oge májèwọ́ngò yóò kó sínú wọ́n sì gé amọ́bò mi rárá nǹkan mi òní ẹ̀sáré máa yán ẹ̀sáré máa ṣe sórí káwọn tí wọ́n lọ sí eid ká lè rí nǹkan ti bọ̀ ni eléyìí ọ̀wá túmọ̀ sí pé ẹni tó bá pa ẹran gẹ́gẹ́ nìkan ẹlòmíín náà tí ọ̀pọ̀ ẹran tí ó kún wọn lọ́wọ́ ládùúgbò ó dáa kọjá pé èèyàn gbàwẹ̀ lọ ẹran ni èèyàn sì kọ́kọ́ fi sínú òun yóò fà ẹlòmíì ni ẹni tí bí wọ́n ń pa ń kọ́ kó ṣe sùúrù níwọ̀nba tó tó bí wọ́n pa kọ́ wọn jẹun so wọ́n ní òye ń kọ́ wọn wọ́n jẹ́ ò kọ́ òun ló fà tó jẹ́ pé àwọn unnecessary delay kò gbọdọ̀ fún àṣẹlẹ̀ ní Eid torí pé nínú súnà tó tún ṣe déédéé níbi Eid al-Adha òun ni ká gbẹ̀rùn dúró so that wọ́n tètè pẹ́ ẹran wọ́n tètè ń kálukú lọ lé ẹni tí ó lọ yẹn ju ẹran ẹni tí ó lọ ṣe àwọn nǹkan míì ká má gbàgbé o àwọn ọjọ́ sọ́dọ̀ lọ́mọ àwọn ọjọ́ yìí atẹ́kìlẹ́rọ́ ìmọ̀ ṣe Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahi alhamd pàápàá jùlọ èyí tí ó ní ṣe pẹ̀lú inú mọ́sálásí àti èyí tó ṣe pé ó wà mọ́tòlákọ́ láti pàkíyèsí tẹ́lẹ̀ iná súnmọ́ pẹ̀lú yọ̀ǹda Allah bóyá lóòrọ̀ ọ̀la náà a tún sọ nínú àwọn àdáàbò tó ní ṣe pẹ̀lú àwọn ọjọ́ wọ̀nyí pọ̀mọ́jọ́ Eid pẹ̀lú ọjọ́ ayyamu at àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó tún tẹ̀lé ọjọ́ ọdún. والله ولي التوفيق وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين اللهم صل وسلم وبارك على خير خلقك محمد وآله وصحبه أجمعين اللهم صل وسلم وبارك على نبينا محمد